ẹ́mbáàsì nàìjíríà lamẹ́ríkà máa ṣẹ̀yẹ fún Mohbad láyàjọ́ ọdún òmìnira bó bá jẹ́ lóòótọ́ lòkùn wẹ̀yìn ni níṣe lẹ́nu ìbá máa ya gbajúgbajà ọ̀dọ́mọdé òǹkọrin hip hop tó dolóògbé lẹ́ni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ni ìlérí olúwa ọ̀làdìmẹ́jì alọ́ba táwọn èèyàn mọ̀ sí Mohbad fún bí ẹ̀yẹ àti ìrántí ikú rẹ̀ ṣe ń gbilẹ̀ káàkiri àgbáyé ní báyìí wọ́n ti ní ìrántí òǹkọrin tàkasúfè yìí ni wọn yóò fi sọrí ayẹyẹ àjọ̀dún ọdún kẹtàlélọ́gọ́ta ìgbòmìnira orílẹ̀-èdè nàìjíríà èyí tí wọ́n fẹ́ ṣe nílùú amẹ́ríkà lọ́dún yìí aṣojú orílẹ̀-èdè nàìjíríà nílẹ̀ amẹ́ríkà ambassador lot egopija sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú àjọ akọ̀ròyìnjọ ilẹ̀ wa news agency of nigeria nan lọ́sàn-án ọjọ́ àbámẹ́ta sátidé ọgbọ̀n ọjọ́ oṣù kẹsàn-án yìí Ìgópijá ní Mohbad ti wà lára àwọn olórin táwọn fìwé pè láti wá kọrin níbi àṣálẹ́ ayẹyẹ àjọ̀dún ìgbòmìnira èyí tó fẹ́ wáyé nílẹ̀ Amẹ́ríkà lọ́jọ́ ajé Monday ọjọ́ kejì oṣù kẹwàá ìyẹn ọjọ́ kejì àjọ̀dún ìgbòmìnira ọ̀hún ó ní kòkòrò tí kì í jẹ́ ká gbádùn obì tó gbó ní ikú àlùmútù tó fòpin sí wàláàyè Mohbad tí kò fi lè wá síbi ètò náà mọ́ báyìí Ìgópijá ní ọ̀rọ̀ mi sáwọn ọmọ nàìjíríà ni pé ká nírètí ká sì rọ̀ mọ́ ìgbàgbọ́ wa pé gbogbo wa la máa dé ibi ògo wa ààrẹ wa bọ́lá tinubu ti gbà wá lámọ̀ràn pé bíjọba ṣe ń ṣàwọn àyípadà láti mú ìrètí ọ̀tun wá bẹ́ẹ̀ lẹ́nìkọ̀ọ̀kan wa gbọ́dọ̀ máa ṣe kọ́wọ́ wa lè tẹ àwọn àfojúsùn wa gbogbo ó tún ní ó ṣeni láàánú pé a ti kọ̀wé pé mohbad tó dolóògbé láìpẹ́ yìí láti wà lára àwọn òǹkọrin pàtàkì tó máa dá wa lárayá níbi ayẹyẹ òmìnira náà látàrí bó ṣe dolóògbé lójijì a máa bọlá fún un a sì máa fi ayẹyẹ tọdún yìí ṣèrántí rẹ̀ bákan náà làwọn ẹgbẹ́ agbáṣàlárúgẹ lónìrànràn yóò dára lọ́jọ́ náà gẹ́gẹ́ bó ṣe wí. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.